Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, Muslim brothers and sisters around the world, uh, from Yayi TV to everyone, Ramadan Mubarak, Allahu Akram. May we uh, live to witness more on earth. May Almighty Allah accept our ibadah, our fasting, our ruku, our sujud al qiyam. May Allah accept our prayers. Amin ya Rabbal Alameen. As um, our daily, our weekly, our monthly, our yearly contribution to humanity uh, for the uh, correctional centers. Uh, we are presently at Badagri Prison Yard, uh, Correctional Center, former prison yard here, uh, for the charity work for Ramadan. So we are here to donate uh, rice, bags of rice, uh, drinks, water, uh, for uh, packs of noodles, and also oil to cook then cash okay, for the inmates. So they could use that to eat uh, iftar and also sahur. May Almighty Allah be with everyone. And we're using this medium to appreciate and thank our um, those that donated, our sponsors or our sponsors, uh, both home and abroad. May Almighty Allah uh, reward you all abundantly and enrich your pockets. Amina ya Rabbal Alameen. ọlọ́run kó dó tiwa kó má fi wálẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa tàṣà wa bá a ti máa ń wá ní gbogbo rọ̀mọ̀dọ́n láti wá gbé ní tabálágbára ní jíjẹ àti owó wá fún àwọn tí wọ́n ń bẹ ní àhámọ́ ń bíbà yìí ọ̀pọ̀ sábà wọ́pọ̀ láwùjọ àwa mùsùlùmí ó dẹ̀ jẹ́ pé yẹ ká máa ṣe irú bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ń bẹ àwọn tí èsè mùsùlùmí náà ń bẹ tí wọ́n nídìí ìrànlọ́wọ́ wa gẹ́gẹ́ bá a ṣe máa ń rìlíìsì àwọn èèyàn ní oṣooṣù ní àyè yìí àwọn wo là ń rìlíìsì àwọn tí wọ́n mọ́wọ́ mẹsẹ̀ tó ṣe pé circumstance ìkànsí kejì fúlọ́mọdé ara kò bá ló gbé wọn débi sọ̀ńtàbá lágbára táwọn adájọ́ bá ní òkè wọ́n san iye báyìí fáìnì báyìí hundred thousand ni o ó jù bẹ́ẹ̀ lọ ni o kí a fi yọ wọn òun ni a máa ń sábà máa ń ṣe ní àyè yìí gẹ́gẹ́ bí eléyìí tá a wá ṣò yìí kò tako ẹ̀sìn wa Islam nínú tí ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé tí ò sí àgbọ́yé fún nínú Islam tó lẹ̀ kí a mójútó òun ni pé a gbọ́dọ̀ dúró níbo ẹni tí ó mọ jọ́ọ̀jì àwọn èèyàn tá a dájú àwọn èèyàn pé lèyí ní tó ṣe yìí yóò wọ náà ni ní tí ń ṣe yìí ń ṣe afẹ́fẹ́ rìtì ń ṣe ojú ayé ọlọ́run nìkan ló rọ̀kàn wa àríyáwò kéèyàn ṣe ojú ayé ọlọ́run nìkan ló mọ ọkàn wa ńlá ń pè ní tawhid ẹnìkan ò lè jọ́ọ̀jì ẹnìkan ọkàn rẹ̀ tó rò rí ẹni tí ń bẹ lọ́kàn ẹ̀ tó fi ṣe actions are to be judged according to your intention innamal amalu bin niyat gbogbo tá a bá dẹ̀ fẹ́ ṣe everything we want to do in this life The intention is the first thing that comes. And Allah alone knows our intention. Intention is not something that is apparent. It is something that is hidden. So for people doing sadaqah, people doing donation and showing it to the world, recording it and showing it, it is Islamical, Islamically accepted. And if you wish to do it uh, hidden, you don't want people to know you do it. Both of them, they are accepted in Islam. Kenya kó ṣe é hàn sí gbangba káyé rí ìyẹn fún bírú àwọn nǹkan báyìí pàápàá jùlọ foundation foundation yìí àwọn èèyàn ní máa dá nǹkan bá lágbára síbẹ̀ wípé nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe kí àwọn aṣẹ kó má fi hàn àwọn tí wọ́n ṣe é rí i pé èèyàn ti jẹ̀bi ń bẹ̀ wọ́n kódà gan-an ẹ̀mí lágbára ó gbọ́ i need transparency wọ́n lè gbẹ́ gbọ́ lóòótọ́ but wọ́n gbọ́dọ̀ rí tí àwọn fún wọn lówó láti ṣe tó bá gbé wọ́n gangan fúnra individual ló lówó ara ẹ̀ ní tó wù ẹ́ ló lè ṣe ó lè ṣe kẹ́nìbọ̀dìmọ̀dì ṣùgbọ́n ẹni tó bá ṣe fẹ́ fi han àwọn ẹni tí wọ́n dáwó lọ́tún lọ́sí pé níta fowó yín owó yín tẹ́ dáhùn tá a fi gẹ́ẹ̀tì lélẹ̀ ọkàn tí wọ́n náà balẹ̀ gbé àwọn eléyìí olóòótọ́ ni wọ́n tó bá lọ́lọ́run jẹ́lẹ̀rí ẹ̀ wọ́n náà jẹ́ káwọn èèyàn náà rí tó ń ṣe so tó bá dẹ̀ wá a lè ṣe ní ìpamọ́ eléyìí ní ẹ̀rí nínú alukur'an tá bá lọ wo suratul bakara nínú alukur'an ní verse eh, two hundred and seventy one ọlọ́run sọ fún wa ní alukur'an bisimilahi rahman rahim ọlọ́run ní intubdu sadaqat tẹ́ ẹ bá fi sàárà tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fi hàn ayé pé ẹ rìkọ́ọ̀dù ẹ̀ ní o àbẹ́ fi sí gbangba publicly tí gbogbo èèyàn rí fani imma hiya alukoran ọlọ́run sọ fún wa náà alukoran pé ìyẹn mẹ́rin ó mọ̀ dá o kò mọ̀ burú kò sí tó burú mẹ́ o wà ń tò fún wa tó bá wù yín pé n tẹ́ ṣe yìí ẹ ṣe nípa àmọ́ ẹ̀fẹ́ kẹ́nìbọ̀dì ó rì ẹnìkan wá bọ́ olóhùn nídìí owó ó sì fún lẹ́nìkan kan ò rí àbẹ́ ìrí báwọn wọ̀tú ha alfukara tẹ́ wá fún àwọn alfukara àwọn tí wọ́n ní àwọn aláìní àwọn àtẹwọ́gbọ̀rẹ̀ tẹ́ help wọn tẹ́ wá fi pamọ́ tẹ́ jẹ́ kẹ́ anybody ó owó khairun lakum yíò náà lóore fún yín wa yukaffir ankum min sayyi'atikum a sì máa jẹ́ tí ó máa pa gbogbo ẹ̀ṣẹ̀ yín rẹ́ wallahu bima ta'maluna khabir ọlọ́run yóò máa fún wa ní ìró ta bá ṣe níṣẹ́ so àyà yìí nínú al fi ń yé wa ó ń bọ̀ tírẹ́sì pọ́ìntì pé wọ́n tó bá ṣoore kan tó bá fi hàn yín kò sí ní tó bá dìbò pẹ̀lú condition wípé ìfi tó fi hàn yẹn ìsídà kó jẹ́ pé number one ó fẹ́ fi hàn àwọn ẹni tí wọ́n dáwó fún ọ tó fi ṣe or number two tó jẹ́ èyí tó jẹ́ ní tó wà pàtàkì jù òun náà ni pé òun ṣe nítorí láti fi ṣe tẹ̀rgíb láti fi jẹ́ kí àwọn tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n mọ tó fẹ́ fi ṣe wọ́n mọ bí tó fẹ́ nà sí láti fi ṣe wọ́n lákin ṣe àwọn náà lójú kòkòrò pé ah, owó tá a sì ní ìsínbẹ́nu báǹkì tá a rí nǹkan fi ṣe tá a fi ń ṣayé yìí jẹ́ káwa náà na sójú ọ̀nà ọlọ́run wọ́n fẹ́ bọ́yàn wọ́n fẹ́ bókun ẹrú jẹ́ káwa náà na sí ẹ fẹ́ fún yàn lóúnjẹ kó ń ṣe dandan kó jẹ́ aigb kó ń ṣe kó jẹ́ foundation yẹn gbogbo tó bá ní anybody tó mọ̀ rí abẹ́ni tó mọ̀ rí tó bá rí pé ó need ìrànlọ́wọ́ ká gbìyànjú ká help wọn so this verse clearly states that we can help people publicly we can do our donations publicly we can show it to the world we can record it especially when you are a foundation that people trust you so much to donate to your foundation because they know you're helping the needy. You have to show it. You have to show them what you bought. You have to show them what you used the money they contributed for you for. Or you want to show people that have the means of helping people. They have the money, but they don't know where to spend it, to, how to spend it. So may Almighty Allah accept our ibadah, our worship. May Allah accept our donations amina may all almighty allah in his infinite mercy accept our fasting amina ya rabbal alamin lẹ́ẹ̀kan sí atúkí gbogbo àwọn tí wọ́n contribute ẹ̀rẹ̀ kí gbogbo àwa tí eh, à ń fàdúrà ràn wá lọ́wọ́ kí ṣe dáná kó jọ̀wọ́ nìkan tẹ́ ń fà ní ẹ̀rọ fi bá wa lọ lóríṣẹ́ iléeṣẹ́ Yayi e TV kọ́lọ̀ kó bá a fún oníkàlùkù wa lọ́wọ́ kọ́mọ̀ fi wálẹ̀ ọ̀lọ́lá haúlà wàlá kùwàtà illa billah. Yayi e TV